يعلم أهل بينهم أن لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون كانوا يعرفون بالله باسمهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار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

نبيك محمد المصطفى وعلى آله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará lórí àwọn sahaba àti fún gbogbo ẹni kọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú fi ẹsẹ̀ àwíjàre rẹ̀ ó fi rìnlẹ̀ lórí gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀tọ̀ lọ́wọ́ suratul A'raf àyà 152. ibẹ̀ náà ni a ti máa bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá fi òdodo àwíjàre rẹ̀ ó fi rinlẹ̀ lórí gbogbo ẹnikẹ́ni tí ò bá ṣe tiẹ̀ èyí túmọ̀ sí pé nìkan kò lè ní ẹ̀rí kankan lè ní àwíjàre níwájú ọlọ́run níjọ́ ìdá kẹyàrá ọlọ́run bá wá fẹ́ fi àwọn ìdí ìran ilẹ̀ nínú àwọn àyà tí a tún fún àgbéyẹ̀wò lónìí bí idhnillahi ta'ala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمه فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وصلى الله على الهدى فصلى الله على الهدى ورحمة للقوم أبرأ تتمى القرآن والورق الله ọba tí ó kẹ gbogbo aláyé ọba tó ṣe pé ní tó ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ tó bá rí gbogbo ní alùkàyámà abẹ́lọ́n kọmọ́ṣẹ́ kàwọ́ kún ẹni tí ó kẹ̀mí tí ó náà ọlọ́run ọba ni wọ́n lákọ̀ọ́rí ti iná hàn bí títà bẹ̀rẹ̀ fàṣọ́nà wà láàrin ọlọ́run ti iná hàn bí títà bẹ̀rẹ̀ fàṣọ́nà wà láàrin فاستبنوا على علم الهدى وكلم للقوم kó yẹ wípé gbogbo ẹnikẹ́ni tó bá kọtọ ọlọ́run láyé tó bá di ọjọ́ gbẹ̀dà kìyàmà kò lè ní ẹskíùsì kankan níwájú ọlọ́run kò lè ní àwíjàre kankan níwájú ọlọ́run pé àǹfààní ta ní báyìí bá ṣe ń ní lọ òkè táà ní lọlẹ̀ yìí àǹfààní tó ga ni àǹfààní tẹ́ni tó bá fẹ́ tọrọ àforíjì tó lè fi tọrọ àforíjì níbi iṣẹ́ aburú ọwọ́ ẹ̀ onánígbà tá a wà láyé báyìí àǹfààní tó ń bẹ fẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ rí tó lè fi rí sí púpọ̀ ó náà nígbà tá ń bẹ láyé báyìí ṣùgbọ́n tó bá ti di wẹ́lu ó parí kò wá sí ẹskíùsì kan téèyàn lè ní níwájú ọlọ́run bó ti wùlẹ̀ kó máa ṣe àlàáfíà ló sọ pé kò fún ọ ní àbásìkò ló sọ pé ò ní ọlọ́run ọba ni wọ́n lakọ́dí ju iná ọ̀hún bí kìtà. ọlọ́kọ̀dé ju iná ọ̀hún bí kìtà. gbogbo àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ láyé wọ́n lakọ́dí ju iná ọ̀hún ṣùgbọ́n àti mo wá bá wọn. bí kìtà bẹ́ẹ̀. àti fi ìwé ránṣẹ́ àti mú ìwé àti mo wá bá wọn nígbà tí wọ́n ń bẹ láyé àárín àwọn òjíṣẹ́ ọlọ́run tó pọ̀ tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n mú ìwé lọ́wọ́ tí wọ́n fi wá ń jíṣẹ́ ọlọ́run anabi ibrahim aleyhisalatu wasalam afuniwe anabi musa afuni atawra atawra yẹn náà ń pè ní tóra èyí tí ọlọ́wọ́ bá fún ànábì Musa aleyhisalatu wasalam àtàwọn yìí àwọn Yahudi tí wọ́n tẹ̀lé ànábì Musa tí wọ́n ní àwọn tẹ̀lé ànábì Musa aleyhisalatu wasalam àtàwọn gangan tọ́lọ́wọ́ bá fi rán ànábì Musa sí wọn ìyẹn àwọn Júù bẹ́ẹ̀ bá bí wọ́n lè ní kò sí àtàwọn lọ́wọ́ wọn mọ́ ìwé tí ń bẹ lọ́wọ́ jù lè ní Talmud oní wọ́n pè Talmud yẹn wọ́n wá pín sọ́nà méjì wọ́n pè kan ní Babylon Talmud wọ́n sì ń pè kan ní Jerusalem Talmud Talmud Urushalim Jerusalem àti talmudu babil babylon talmud talmudu yẹn ni wọ́n fi rọ́pò atọ́ra èyí tí ọlọ́wọ́n ọba fi hàn anabi musa sáwọn yahudi lóòótọ́ jẹ́ pé n tó ń bẹ lọ́wọ́ àwọn jíù lẹ́nu iṣẹ́ àtọ́ra ọlọ́wọ́n ọba fi hàn anabi musa sí wọn talmud ló wà lọ́wọ́ wọn talmudu yẹn náà ni àwọn àgbààgbà nínú àwọn jíù àwọn ni wọ́n jókòó àwọn ni wọ́n kọ́ fúnra wọn àwọn ni wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń da yéérú lè ó ń bẹnu tàlmúdù rẹ lóòrùn jẹ́ pé gbogbo bára alámọ̀rí ilé ayé bí ó ṣe dọ́gba yìí kò sẹ̀yìn àwọn Júù ẹni tó bá mọ ìpìlẹ̀ tán dáadáa yóò mọ ọṣẹ́ táwọn Júù tó ń ṣe láyé ẹni tó bá ń kíyèsí bí nǹkan ṣe ń lọ ẹ bá wo pẹ́sidẹ́ǹtì Amẹ́ríkà Trump gbà tó lọ sí Jerusalem Jerusalem yẹn tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Christian níbi tí wọ́n ń lọ Christian ló pọ̀ ńbẹ̀ Jew ló pọ̀ Jew ló pọ̀ ńbẹ̀ ibìkan ń bẹ wọ́n ń pè ní Western Wall níbẹ̀ àwọn tó bá jẹ́ ẹni tó pàtàkì làwọn Jew wọ́n mú débẹ̀. wọn mú Trump wọ́n mú ẹ ṣùgbọ́n tó wá yanu lẹ́nu ńgbà tó débẹ̀ bí ṣé wọ́n ń ṣe ìjọsìn yẹn gan ó fẹ́ẹ̀ ju àwọn ti jù yẹn lọ àjẹpẹ́ níta fẹ́ kọ̀ǹfàmù bẹ́ẹ̀ náà rí jù kan lónà látara àti eléyìí ẹjá fi bẹ̀rẹ̀ lẹ̀ nta fẹ́ lò ó náà ni wípé ìwé tọ́lọ́wọ́ bá fi rán ànábì Musa sáwọn mm. bàánú Israel sáwọn Yahudi wọ́n yí padà ọ̀nkọ́ ló ń bẹ̀rẹ̀ wọn lẹ́nu ọlọ́wọ́n ọba fún Ànábì Ìsá ó fún ní Injil Injil yẹn Injil lọ́lọ́pẹ́ ṣùgbọ́n lónìí báyìí ni òun náà pín sí méjì Old Testament ń bẹ New Testament al-Ahadul Qadim wàláhádùn eh, aljadid old testament àti new testament ọ̀nà àpínsí méjì àtọ́rà ọ̀nà àpínsí méjì ó pín sí Jerusalem Talmud ó yìí tó pín sí Babylon Talmud ṣùgbọ́n alkùnrin tọ́lọ̀ ọ̀bẹ̀rẹ̀ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wà láti kùlẹ̀ náà ló wà báyìí gbogbo àwọn òwò tọ́lọ̀ wọn bá fi ránṣẹ́ gbogbo pínpín yẹn ọwọ́ ẹ̀dá ti wọ́n tó bá ti di pépépé òun ọwọ́ ẹ̀dá ti wọ bẹ̀ alukur'an ìwé tọ́lọ̀ wọn bá fi ránṣẹ́ sí gbogbo ayé ni kì í ṣe fún yàrá kan ṣoṣo ṣùgbọ́n tá a fẹ́ fààyàn ń bẹ̀ mọ̀mìnì gbúdọ̀ gbàgbọ́ wípọ́lọ́ ń fìwé ránṣẹ́ sànẹ́bí Musa tí ń jẹ́ Moses mùsùlùmí gbúdọ̀ gbàgbọ́ pọ́lọ́ ń fún ànẹ́bí Isa níwèé tí ń jẹ́ Injil níwèé náà agbúdọ̀ nígbàgbọ́ bọ́lọ̀ ń fún ànábì Dawud níwèé tí ń jẹ́ ọlọ́run sì fún ànábì wa Muhammad sallallahu alaihi wa gbogbo àwọn òwe ọlọ́run ọba ọlọ́run ọba fi wo àròjàre lórí àwọn ẹ̀dá torí pé tó o bá sọ pé o bá ọlọ́run láyé ìwé tọ́lọ́run fi ràn ń kọ́ tó gbọ́ bó kùránì ẹ̀mí kùránì gùn ju tànàbí lọ sallallahu alaihi wasallam. ọlọ́wọ́ bá fi ní wọlé kọ́jú iná ń bí kìtà bí ń fasolná wàlá ilm. ọlọ́wọ́ bí iná ń bí kìtà bí ń fasolná wàlá ilm. ọlọ́wọ́ bá ní pàápàá àwa la mú wá báyìí gbogbo ẹni tó yẹ kọ́tọ́ lọ́wọ́ ọba láyé yìí nígbà tí ẹ ń bẹ láyé àwọn aláàmú wa bá ní ìtàgé ọlọ́run ọba àwọn ìwé àwọn aláàfin ránṣẹ́ sí i láti pàṣẹ àwọn òjíṣẹ́ ọlọ́run. pàṣẹlélẹ̀ rẹ̀ ìwé ìwé tọ́lọ́run ọba fi ránṣẹ́ sáyé pátá gbogbo ẹ̀ lọ́lọ́run ọba fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́run ṣàlàyé tẹ́nìkan kan òfin ní sọ pé kò yé òun àlàyé ọlọ́run ọba kún nínú ẹ̀ nínú ìnjíìlì tó fún anábì Ìsá àlàyé kún síbẹ̀ nínú àtàwọ́rá èyí tọ́lọ̀ wọn bá fún anábì Mùsá àlàyé kún sínú ẹ̀ nínú Al-Qur'an àlàyé kún mẹ́ ìwọ tó bá kàá àbí tó o bá béèrè tí o yọ lọ́mọ ọ̀sẹ̀ kò yọ kò sí tó fẹ́ béèrè ọlọ́run ti ṣàlàyé gbogbo ẹ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́ síbẹ̀ ọlọ́run ní fasọ́nà. fasọ́nà. ọlọ́run bá la ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ sínú àwọn òwe tá a fi ránṣẹ́ sáyé. aláìní ló dá òun wá ọ̀sẹ̀ nípa òní òní. àyíká ṣe sínú alukur'an alá ilmi. ayé àlá ilmi minna hmm. ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run la sàwọn àlàyé náà kò sí nkankan tó ń bẹ náà wọn òwe ọlọ́wọ́ bá wọn yí táṣìṣe ń bẹ ń gbogbo ọ̀rọ̀ tó wọn bá sọ nínú àwọn òwe ẹ kò sí rọ́ńbẹ̀ ọlọ́wọ́ bá ní aṣàlàyé pẹ̀lú ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ṣe wọ́n ní hùdá ọ̀nà ọmọ ni wọ́n jẹ́ ìkẹlẹ̀ ọlọ́run ọba ṣe gbogbo àwọn òwe tó fi ránṣẹ́ sáyé. ọlọ́run ọba ní èyí tá a wí yìí àwọn tó lè mọ̀ ọ́ ní mọ̀nà òun náà ni gbogbo àwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹlòmíì bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run ọba fún kò ní kàákún àmẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó bá sọ wípé ọlọ́run sọ báyìí ìwárìrì yóò bá ẹ̀mí ẹ̀ yóò gbà kúrò lọ́rọ̀ ọlọ́run tí wọ́n bá ní ọlọ́run ọba wí báyìí yóò ka ọ̀rọ̀ yẹn kún púpọ̀ lè ka omi inú ọ̀hún fáwọn tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àmẹ́ni tí ò bá gbọ́ ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ wí fún dọ̀la kò ní ká kún ọlọ́mọṣẹ́wálá ìmúre. àmín. wọ́n lè هل ينظرون إلا تأويلا يوم يأتي تأويله يقول الذين نسيه قد قد جاءت رسل ربنا بالحق قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء وهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون يعلم هل ينظرون إلا تأويلا هل ينظرون إلا تأويلا ọlọ́wọ́bá ní bí wọ́n ṣe ń ka ni wípé àwọn àlàyé ọ̀rọ̀ tẹ́ ń sọ nínú kùránì yẹn ìgbà wo ni yóò ṣẹlẹ̀ ń bèrè tàbí rẹ̀ Ìjọba sọ̀rọ̀ àlàyé ṣíṣẹlẹ̀ ìyàwó ní ó ṣẹlẹ̀. Ẹn tó bá ṣe dáadáa yóò wà lìjẹ́ náà, ẹn tó bá ṣe dáadáa wọ náà, ẹjọ́ ṣẹlẹ̀ náà.

níjọ́ tí àwọn tá ń sọ nínú alukur'an nípa ọjọ́ gbẹ̀ngà kìyàmà níjọ́ tí ṣẹlẹ̀ rẹ̀ gan bá ṣẹlẹ̀. wọ́n máa ti ìta olóró. níjọ́ táwọn kìyàmà ọlọ́run ọba tó bá dé. olùlẹ́bí nàná fòrò. gbogbo àwọn tí wọ́n ti sọ ọ̀rọ̀ ọlọ́run létí wọn nàṣú tí wọ́n dágunlá sọ́rọ̀ ọlọ́run nígbà tí wọ́n ń bẹ láyé wọ́n wà máa sọ wípé ọ̀dọ́jọ́ ẹ̀ẹ́rùsùn ọ̀rọ̀mìnà bí ọ̀rọ̀ wọ́n wà ní àti gbà lódodo gbogbo tí wá ń ṣẹlẹ̀ lónìí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wa wọ́n ti mú gbogbo ẹ̀ wá bá wa nítòdodo nígbà tá à ń bẹ láyé àwa la tẹ̀lé. fàhàlànà mi ṣùfà àfẹ́sọ̀ lẹ́lẹ́. wọ́n wà máa béèrè lọ́wọ́ ọlọ́run fàhàlmi ṣùfà tọ́ a ti gbà lódodo báyìí ní ọjọ́ ìgbà lóyàmọ̀ ǹjẹ́ ni a lè rí ẹni tó lè ṣèpẹ́ wa níwájú ọlọ́run lónìí bí tí ó bá wa bẹ̀bẹ̀ tí ó bá wa wíjọ́ níwájú ọlọ́run tọ́lọ́run yóò fi forí jìn wá bí i àwọn olóró fàmí àmàlà bàrà lẹ́bí ìfúnnà àmàlà àbí tá tiẹ̀ lè rẹ́ni tí ó ṣèpẹ́ wa níwájú ọlọ́run tí ó bá wa bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run ǹjẹ́ ní àǹfààní lè bẹ fún wa kí wọ́n tún dá wa padà sáyé. bóyá lè láǹfààní àti lè ṣiṣẹ́ tó dáa ju èyí tá a ṣe tẹ́lẹ̀ lọ. ẹ̀fọ́ sì rò ó ṣàhùn. ọlọ́wọ́ bá ní à ọmọ pèfò ọ̀dọ̀ tó ṣàṣe wá ọ̀hún ṣàhùn. ẹ̀mí ara wọn. وضل عنهم ما كانوا ọ̀rọ̀ ni gbogbo irọ́ tí wọ́n ń pa nígbà tí wọ́n ń bẹ láyé ó bọ́ sọnù mọ́ wọn lọ́wọ́ lónìí wọn ò rí ọkọ̀ pa níwájú ọba mọ́ ọba tí ọlá ga nínú àyà yìí ọba ó ń bá ìfura ọmọ wa ó ń bá sọ̀rọ̀ làákàyè wa àti òye wa èyí tá à ń sọ yìí ó sàǹfààní fẹ́ni tó ń bẹ láyé ẹni tó ti jáde láyé èyí tá ń sọ ìwúlò fún wọn torí pé ẹni tó ń bẹ láyé lọ́wọ́ bá ń sọ in tí ó ṣẹlẹ̀ fún wa kọ́ mọ́ wa lọ jẹ́ kígbà tó bá ṣẹlẹ̀ tán láti wá ní àsódodo ni ká mọ́ wa àbá ká mọ́ lọ jẹ́ abẹ́rùn mọ́tọ́ ọlọ́wọ́ bá jẹ́ kó yẹ wa wípé àwọn ìwé òun fi ránṣẹ́ sáyé pàápàá jùlọ alukur'an ní àwọn òwe tọ́lọ́wọ́n ọba fẹ́ ránṣẹ́ sáyé ọlọ́run ní ìwé ọ̀hún àlàyé sì kún rẹ̀ téèyàn bá ka alukur'an àlàyé nípa ìgbàgbọ́ ó ń bẹ nínú alukur'an tó kún téèyàn bá ka alukur'an àlàyé nípa ìjọsìn fọlọ́run ìrun ni ààwẹ̀ ni zaka gbogbo ìjọsìn ó nínú kur'an bí a bá ka alukur'an àlàyé nípa ìbágbépọ̀ ẹ̀dá ó ń bẹ́ẹ̀ láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ láàrin ọmọ sí bàbá láàrin bàbá sọ́mọ láàrin ọ̀gá sí ọmọọṣẹ́ láàrin olórí sọ́mọlẹ́yìn àlàyé kúnlẹ̀ lórí ẹnu alukur'an bí a bá tún wọnú alukur'an àlàyé tún bẹ lórí ètò ìṣèlú bó là á ṣe é ṣe òyìnbó tí ló fi gún àlàyé nípa òfin àti ìdájọ́ ẹni tó bá ṣe báyìí ìdájọ́ tí ń bẹ fún ni ẹni tó bá ṣe báyìí ìdájọ́ tó ń bẹ fún ni gbogbo ìyẹn náà ń bẹ nínú alukur'an bákan náà ètò nípa ọ̀rọ̀ ìṣúná al-iqtisad ètò nípa ọ̀rọ̀ ajé ìṣúná ó ń bẹ nínú alukur'an nípa ọ̀rọ̀ òwò ṣíṣe nípa kátàkárà ó ń bẹ nínú kur'an ètò nípa tó ní í ṣe pẹ̀lú ìjọjọ dá nǹkan pọ̀ contracts Quran sọ púpọ̀ lérí ẹ̀ ìtàn nípa àwọn tó ti wáyé síwájú wa bí wọ́n ṣe lo ayé ń tó padà ṣẹlẹ̀ sí wọn ó ń bẹ nínú alukur'an pẹ̀lú àlàyé ìfọ́síwẹ́wẹ́ àlàyé nípa káfí nǹkan wéra wọn kó bá a lè yé wa tá a mọ̀ sí al-amsal gbogbo àwọn nǹkan yẹn bẹ nínú alukur'an kí wàá lo fẹ́ sọ tó fi sọ pé kur'an ní mẹ́nuba òun lè láwùjáre níwájú ẹlẹ́dúró alukiyama ló fi jẹ́ pé ìwọ náà wo tó ń ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ tó ń bẹnu Quran tó dọ́gba pẹ̀lú ẹ̀ ọ̀nà wo ló fi fẹ́yàwó tó dọ́gba pẹ̀lú bọ́lá ń ṣe sọ́nu Quran ọ̀nà wo ló fi lọ́kọ tó dọ́gba pẹ̀lú bọ́lá ń ṣe sọ́nu Quran ọ̀nà wo nígbà tó kúkú bó o lẹ́ ṣe sẹ́kú àmọ́ sìnkú ni àìṣòkú nínú Islam èèyàn sìnkú ni èèyàn ṣe òkú. nínú Islam gbogbo àwọn àlàyé wọ̀nyí ọlọ́run òjẹ́kẹ́nìkan kan láwùjáre pé kò yé mi àlàyé yẹn ọlọ́run ọba fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ náà ó àlà wọ́n lè kí ilẹ̀ jáde náà ó àlà bá ní gbogbo ń bẹ nínú òwe ọlọ́run àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ ń ó ń ṣe lọ́nà àmà ó sì ṣe níkẹ́ fún gbogbo ẹni tó bá ní tọ́lọ́ wọn bá ṣe. Mùdà rọ́nà jà nípa ìbéèrè ìbéèrè lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ìbéèrè yìí ti taubih ti èébú ni ọlọ́wọ́ gbogbo ta wá sọ kalẹ̀ yìí. ẹ̀lẹ́rọ̀ bẹ̀rẹ̀ náà ìlà ìjà ìlà. ẹ̀fẹ́ tí ó dìgbà táforíjì ò lè ba mọ́ kẹ́ ẹ tó mọ Kùránì níwèé tó yẹ kẹ́ ẹ máa ké kẹ́ ẹ tó mọ Kùránì níwèé tó yẹ kẹ́ ẹ máa lò fún mọ̀nà nígbèsè ayé yín ṣe wá fẹ́ tó dìgbà tí kò ní ba mọ́ ni. Bánisẹ́ ń tẹ̀ ń retí ni pé tàwí gbogbo ń tá sọ nínú rẹ̀ yẹn nígbà tó bá dòkodoro ṣe yẹn lẹ́ ń retí kẹ tó mọ alukur'an ọlọ́run bẹ́ẹ̀ sì ni níjọ́ tí gbogbo tá à ń sọ yìí bá ṣẹlẹ̀. yọ̀ọ̀yà ti ń sọ ìlú. sọ ìjọ tó bá ṣẹlẹ̀ gan-an. kúlù lẹ́bí lẹ́nà fún ìlú. àwọn tí wọ́n ti kọ kùránì tì tẹ́lẹ̀ tí wọn ò fẹ́ ke àbí wọ́n ke wọn ò lóhun tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ àbí wọ́n kà á fún wọn wọ́n ṣàlàyé ẹ̀ fún wọn wọ́n lẹ́ràn ọlọ́run ọlọ́run ní gbogbo àwọn tó bá sọ bẹ́ẹ̀ níjọ́ náà. tẹ̀lé jẹ́ kúrúkúrú rẹ̀ kò lè bí wọn. ìjọ ọ̀sẹ̀ tọ́lọ̀ bá bá ń bi wọ́n léèrè pé ṣé kùránì òdọ́dọ̀ tí yìí ni àbí wọn ò kàwé ọlọ́run ọba fún yín ọlọ́run ọba ní tí wọ́n mọ̀ ọ̀sẹ̀ náà ní pé áà ah, òdodo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba. ọ̀rẹ́ jẹ́ ìrọ́sọ̀rọ̀ ọlọ́run ìlànà òdodo wá bá wa wọ́n ṣàlàyé fún wa. ìlànà mi ń ṣiṣẹ́ ọ̀rẹ́ ṣọ́ ìlọ̀rẹ́. wọ́n wà máa tọrọ nǹkan méjì lọ́dọ̀ ọlọ́run níjọ́ náà kò lè ṣeé ṣe hali yẹn istifamu yẹn lọ́dọ̀ àwọn oníkéwú wọ́n ní istifamu yufidu tamanni kéèyàn ó máa béèrè nǹkan tí ò ní ṣeé ṣe lápèjúwe kóbìnrin máa sọ wípé á ah, kó sì lọ tọkùnrin báyìí tí yẹn ṣe ṣe ó ti jóbìnrin ó ti jóbìnrin náà àdúgbọ́kùnrin wa máa sọ pé á ah, kó sì lọ jóbìnrin báyìí in request in ń béèrè yẹn tàmọ́ ní ni wọ́n ń pè é nínú kéw in tí ò lè ṣeé ṣe bí ọ̀rọ̀ ẹnìkan orí ẹyẹ ti ń fò wọn àṣírídà kọ̀tọ́ alimanyu ayinri jana làálì ìlà mẹ́nkọ̀dà àwáyéjú ọ̀pìn ẹlẹ́yìn ẹyẹ tẹ́ ń fò yìí tí ẹ lè yánu níyẹ kémi náà fi sápá kí n fi fò lọ sọ́dọ̀ àwọn olólùfẹ́ mi sórí jésù ní tí ń sọ yìí ò lè ṣẹlẹ̀ nínú pé wọ́n ń pè yẹn bẹ́ẹ̀ náà ni tàwọn ọmọ aná níjọ́ gbẹ̀ndé alkiyama tó bá ń bi wọ́n léèrè pé sọ̀rọ̀ ọlọ́run òde tìgbọ̀ tìyín láyé ni lọ́wọ́ àwọn ọmọ olóòtọ́ ó dé ti gbọ́ wa àlèparọ́ nǹkan méjìlá kan fẹ́ tọrẹ bẹ̀rẹ̀ ọlọ́run fàhálànà min ṣùfà fàhálànà min ṣùfà àbáyẹ́sọ̀ ìlànà ọlọ́ndọ́kun sáàlì rẹ̀ ni tí ó bá wa bẹ̀bẹ̀ sáàlì rí lọ́yà fàhálànà min ṣùfà tí ó wàá síbẹ̀ tí ó intercede fún wa lọ́dọ̀ ọlọ́run tí ó wà á bá wa lọ bọ́lọ́run tí ó wà á sọ fọ́lọ́run pé àìmọ̀ ló ṣe wọ́n ọlọ́run ọmọ ike ló ṣe wọ́n bá ń fi hánlẹ̀ níbo. Bàbáńlá mi ṣùfà. Wọ́n máa bẹ ọlọ́run pé ǹjẹ́ ní sólè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fàhálànà ọ̀rẹ́lẹ́kan tí wọ́n lè bá wa ṣìpẹ̀ wọ́n lè ṣìpẹ̀ fún wa níwájú rẹ̀ lọ àwọn tí yẹn ò bá ṣeé ṣe àtúnfẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ lọ́run. àwọn olùrọ́ọ̀dù tí wọ́n lè dá wa padà sáyé. bàná amẹ́lẹ́fà ìrọ̀lẹ́ ọlọ́run jó dìgbà yẹn kẹ́ tó mọ lọ́rọ̀ ọlọ́run sẹ́ẹ̀fẹ́ tí ó dìgbà ẹ kẹ tó gbà pé kò sí rẹ nínú ìwé ọlọ láti ilẹ̀ ìdúró ní ilẹ̀ tẹ̀lé ilẹ̀ yọ̀wọ̀ àti ìtàwọn olùwúlẹ̀ fún ilé bí nẹ́nẹ́ sí ìlú ọgọ́rùn-ún ọdún jẹ́ àtúnṣílẹ̀ ọ̀gbìn lórí ìlànà wàhálà náà mú ṣoṣọ́ àtẹ̀sọ̀ ìlànà àwọn ọ̀rọ̀ tó bá ní àlàbà wọn lábì fún ìlànà قد خسروا أنفسهم فضل عنهم ما كانوا ń sọ fún wa àwọn táwọn ẹnitọ́rọ rẹ̀ bá ti fẹ́ já síná níwájú ọlọ́ látara pé ó dágun lásọ̀rọ̀ ọlọ́ ńgbà tó ń bẹ láyé kò tẹ̀lé tí ń bẹ́ńbẹ̀ ó gbọ́ kò ló oke kò ló ń tó wà ń bẹ̀ sọ fún wọn náà ní ọjọ́ bí alẹ́ àwọn ní wà máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lórí ọlọ́run sáwọn lè rẹ́ni tí ó sì fún wọn lẹ́ni oṣù fún wọn tí ó sì fẹ́ wá tí ó bá lè sí ǹjẹ́ wọ́n lè dá wa padà sílẹ̀ ayé. fana mala wàhálà lẹ́bi mi náà suratul an'am àyà twenty seven sí twenty eight ọlọ́wọ́ bá ní wọn aláwọ̀ tààrà ìdè òkè fún alẹ́ ńlá àyà yìí òun tún ṣe tafsiri èyí tá a ké al pé alukur'an yufassiru kur'an náà tura wọn kó ba lè yé إذ أكفوا على النار سورة الأنعام ولو ترى إذ أكفوا على النار ọlọ́wọ́ bá ní tìrẹ ànábì tó bá rí tí ó ṣẹlẹ̀ níjọ́ náà níjọ́ tó ti pé mi ọlọ́wọ́ ọba tí mo bá dá gbogbo àwọn ọmọ náà tí mo dá wọn dúró létí bèbè iná báyìí Wọ́n tọrọ ìgbè gbogbo ọ̀rọ̀ náà. Ọba ni ànábí bó ni ó ṣe rí níjọ́ náà. Níjọ́ tí ah, Ayé tí mi rẹ̀ tí mo bá dá wọn dúró létí bèbè náà. Bàbá mi yẹ lọ́yẹ̀dá náà. Wọ́n wà lọ sọ ah, ó mọ̀ ṣe o ṣe fún wa egbe wa lẹ́nu yọ́wọ́ sọ bẹ́ẹ̀ ìtọ́lẹ́ àwọn ọ̀rẹ́ kan pé bí tá ti dúró rè mà ṣe fún wa ẹgbẹ́ wa ìdámọ̀dá ẹ̀rọ ọlọ́run tó bá lè dá wa padà sáyé láàbá lè padà sáyé àtún ní pọ̀rọ̀ ọlọ́run ọba wa nírọ́mọ́ ṣùgbọ́n ìtí wọ́n sọ ẹgbẹ̀mọ́ ọ̀dọ́ ọ̀dọ́ náà ọlọ́ni tí wọ́n máa sọ nìyẹn lẹ́bí kájúà táwọn bàbá wa máa ń sọ pé ọlọ́mọsẹ̀ wá ládọ́rùn òótọ́ àbúrà tó lágbára náà gbogbo èyí tí wọ́n máa sọ níjọ́ wọ́n ti mọ̀ òfò báyìí ní ara wọn wọ́n ti kó ìparun bẹ́ẹ̀ni ara wọn látara pé tí wọ́n ń sọ yẹn kò bá mọ́ ọlọ́run jẹ́ pé yọ wá nínú kòránì wípé ọmọ ẹ̀ná wọ́n máa bẹ ọlọ́run kókọ́lọ́ ń dáhùn padà wá sílẹ̀ ayé pé ọlọ́run dákun jẹ́ káwọn padà wá sáyé káwọn tún wá ṣe dáadáa. láàyè ní àwọn olùsọ ọlọ́run fún mẹ́ta ọ̀rọ̀ wọ́n mọ ọbẹ̀ lọ pé ọlọ́run táwọn bá lè padà wáyé báyìí dáadáa làwọn fàyè ṣe. kàlá ọlọ́run bá ní tí wọ́n sọ ẹ̀yìn òṣèṣe mẹ́ẹ̀ẹ́kan lèèyàn wáyé gbogbo ìgbàgbọ́ lórí wípé bí mo bá tún padà wáyé láyé mi olówó ní yà sí pípadà wá mọ́ ọ̀kan tó wà náà ló ti wá yẹn. ìgbàgbọ́ yẹn kò sí nínú ìgbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ àwọn tí wọn ò mú ọlọ́run náà ń pè ní tànà sókòlù àrùwá reincarnation ọ̀nà ó ń bẹ̀rẹ̀ nínú ìgbàgbọ́ àwọn àwọn ẹlẹ́sìn àwọn hindu ó ń bẹ̀rẹ̀ nínú ìgbàgbọ́ àwọn hindu ó sì ń bẹ̀rẹ̀ nínú ìgbàgbọ́ àwọn. Hare Krishna ń bẹ nínú ìgbàgbọ́ wọn bẹ́ẹ̀ ó ń bẹ nínú ìgbàgbọ́ àwọn àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn kan bẹ táwọn náà nígbàgbọ́ bẹ́ẹ̀ ìjíjẹ́ tàná sùkúlù àwọn àwọn náà ní kékeré ìwé lẹ́nu wípé tẹnìkan bá ti wáyé lólówó yóò tẹ̀ méjì yóò wáyé yóò tún padà wá lólóṣì tó bá tún lọ yóò tún padà wá lólówó bó bá ṣe ìlú sí yóò tún padà wá lólóṣì tó bá wá délé kejì ẹ̀kejì tó bá ti wá ẹni òní tó padà wá mọ́ ìṣègùn àgbẹ̀ Islam tànà sùkúlù àrùwá incarnation ni wọ́n ní òsì nínú Islam bó o bá ṣe wá ẹ̀ka ẹ̀ka náà ni ò wá mí ìgbàgbọ́ yẹn náà ló tàkà kòrò lọ sínú àkídà àwọn èèyàn kan náà ni lórí pé àkúdà áyà àdúgbọ́nà bá wọn máa ọlọ́wọ́ sọ wọn bẹ̀. ọmọ tó pé wọ́n bí yóò tún kú wọ́n tún tún bí kódà àwọn yóò tún fáàmì sí lára tábà tún wá wọ́n tún yóò tún gbé àmì yẹn yóò tún gbé wá olùsọ̀lẹ̀ bẹ́ẹ̀ kódà débi pé á tún fún ọmọ wọn á tún ná kí làwọn abẹ́ sọ lórí èyí a sì ní ẹ̀ka lèèyàn wá ọ̀rọ̀ ọlọ́run lójúrú èṣù ló fẹ́ dàrú máa lọ́wọ́ ọmọ àkọ́kọ́ kọ́ ló wá èyí wọn wá wá tiẹ̀ èṣù ló fà mí sí la láti lè báyìí mọ́ni wá jẹ́ ìsọmọ àkọ́kọ́ ló wá àmọ́ ta ló fẹ́ sọ fún tí wọ́n ní ah, àbẹ́ ìdí ẹ̀sọ́ ẹ̀wọ́ lé àní wọ́n súnmọ́ ẹtùrú náà òun kọ́ ọlọ́run bá ti sọ̀rọ̀ ṣètọ́nù fún wa níbẹ̀rẹ̀ tẹ̀síì gbogbo àwọn ọ̀nà tí sì máa ń lò láti bá gbàgbọ́ wa jẹ́ nìyẹn ẹni tó bá ti wá ẹ̀ẹ̀kan ni torí pé ìtumọ̀ pé ẹni tó bá ti wá tún lè padà wá ó ti nọlifá ìgbàgbọ́ ọjọ́ gbẹ̀ǹdà kìyàmọ̀ ta ni ó ti bàjẹ́ torí pé tó bá gbà pé ẹni tó bá wálé ayé tó bá kú yóò tún padà wá bó wá ní gbàgbọ́ wa nípa ìyanu sáré kò ẹ́ sísìtì má nìyẹn bó wá nígbàgbọ́ wa èyí lọ́lọ́wọ́ bó fi dájọ́ dọ̀lẹ́ àlùkìyámà sákọ̀ọ́kọ́ wá ní tó ṣe mú fi dájọ́ ni àbígbà tó padà wá lẹ́ẹ̀kejì àbígbà tó wá lẹ́ẹ̀kẹta àbígbà lẹ́ẹ̀kẹrin mú fi dájọ́ ó ti ba ìgbàgbọ́ ìpìlẹ̀ mùsùlùmí jẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé kódà kí wọ́n láwọn rí báyìí ẹ̀sọ́ pé rẹ́ni wọ́n ń pa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lòdúdú irọ́ ni ti ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run lágbàgbọ́ kódà wọn ni wọ́n tẹ̀ lórí báyìí orí tó fò ó tó padà tún a sọ bẹ́ẹ̀ sọ pé rọ ni torí pé ọlọ́run ọba ní kò sí ní tó jọ náà. iná wà fún ìlú ọlọ́run lọ́rọ̀ yìí gbogbo wọ́n mọ̀ nílò ọlọ́ndàkùn dáwà padà sáyé pẹ̀lú àmàlù sọ́ọ́lẹ̀ òfin máa tọrọ tuntun. bẹ́ẹ̀ mú ó lè padà lọ sí dáadáa. kàlá ọlọ́wọ́ bá ní ẹ ò bá gbogbo ọ ó máa sọ níjọ́ náà. wà mí فارسخ إلى يوم يبعثون ọba nítorí pé tẹ́ẹ̀mì bá ti jáde wọn ní wàrà wọn gbé nǹkan kan ní barisakh òun náà ní kàgá tó ń bẹ láàrin ayé àti ìṣẹ̀mí inú sàárè barisakh ọlọ́run lẹ́ni tẹ́ẹ̀mì ti jáde lára ẹgbàá báyìí gàgá tí ń bẹ láàrin wọn àtàyè gàgá yẹn ò ní sí ìlà. ìyọ̀lẹ̀ àbọ̀. olùjọ́ ta bá tún gbé gbogbo ẹ̀dá dìde kẹ́tó ríra yín. ẹni tó bá ti lè jáde láyé òun ò padà wá sáyé mọ́ èyí tó lọ ń sọ lélẹ̀ ẹnìkan wá sọ fún wa pẹ́nìkan ìgbà tó kú ó tún padà wá lé. wọ́n tún wá rí nǹkan kódà kó sọ pé wà bẹ́ẹ̀ jọ́nà ẹ̀ sọ pé ló ń pa ṣé wọn ló ṣòdodo ní ju ọlọ́run lọ. ẹ̀yin àbá ẹ máa dẹ́jà dẹ́jà kíni àlọ́lọ́ ní òrí bẹ́ẹ̀ ló rí bá ní tó bá ti jáde láyé tẹ́mi bá ti jáde láyé ilé lára ọmọ nìyẹn wà ní wọ́rọ̀ yìí ń bọ̀ ọ́. ọlọ́wọ́ bá bá ń bá níbẹ̀ ìlàyé mi yorùbá fún gàdá yìí ò ní kúrò níbẹ̀ títí ẹ̀ lórí kò lè padà wọn mọ́ ìyókù dìjọ́ tí ọlọ́run bá gbé gbogbo ẹ̀dá dìde kan lójúkù. ọ̀rọ̀ tọ́lọ́ nìyẹn ẹni tó bá wá nírọ̀ ní kọ́ náà wókè. a lè pè nírọ̀ ṣùgbọ́n a lè rẹ́ni tí ó máa sọ wípé ẹ̀ ẹ̀ nílẹ̀ tápà ìwé nìkan gbà tó kú wọ́n bá tún rí ọ̀kan náà àwọn tí máa ń ṣẹlẹ̀ àti ṣàlàyé fún wa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti ṣàlàyé ipa táwọn àìjàn nínú ọkọ àti sọ fún wa ṣùgbọ́n tẹ́ fi lè mọ̀ pé kìí ṣẹni yẹn ló padà wá ẹni tẹ́ ẹ wá rí yẹn kò sí padà wálé kó wá dúró lé kọ́ má lọ́mọ́ torí pé òun náà ìgbà tó kù yẹn sóun náà fẹ́ kù ní gbàdó tó lọ́pọ̀tunítì àti tún wá àkọ́yẹ́ kó tó lọ bá ẹ wá tọ́ka àwọn tó ti sọ bẹ́ẹ̀ pé ọ̀dà àfíìt àgbà wípé ẹ padà rẹ nìyẹn kí ló dé tí ò tún fi dúró mọ́ nígbà fẹ́ délé báyìí ọkàn disapia àlìjẹ̀nu náà ni wọ́n disapia ibi tó ti mà náà nìyẹn àlìjẹ̀nu náà ni wọ́n disapia ajẹ́pàlì jàǹdù li ó báwo ẹni ẹ káti ẹ̀ nínú nǹkan bẹ́ẹ̀ ká nínú àwọn èèyàn mẹ́wàá tí wọ́n sọ ọ́ ti pa lọ́kọ́ fi jódodo wọ́n ní wọ́n ní náà ní máa ń pọ̀ ẹja wa gbà lórí èyí tó jódodo pé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà àlìjànú náà ló bá wọ tó bá yẹ pé nìyẹn náà ni kò yẹ kó tó parẹ́ gbogbo ilé rẹ̀ tó kọ́ yẹ kó wá máa lò gbogbo ọkọ rẹ tó wà lẹ̀ yẹ kó tún wá máa lò padà kò yẹ kó tún sá padà náà lẹ́bìlì wọ̀nyí kì í sòun àlìjàmú ló wọ láti lè fi wá ba ìgbàgbọ́ àwọn ènìyàn jẹ́ kódà ẹlòmíràn sọ wípé ah, ọmọ tó wa síbò ní túmọ̀ ẹni tó bá ka nǹkan nípa tí wà ìyẹn kì a máa fẹ́ bá ẹni tó bá mọ ipa àwọn àlìjànnú púpọ̀ èyí ò lè kò lè jẹ́ tuntun ẹlòmí ń bẹ lọ́mọbìnrin lọ́mọ obìnrin láti ọlọ́mọdé ni ó ti ní ọkọ òru àlìjànnú ni tí ó sì máa gba aláṣepọ̀ lójú méjèèjì yóò wá mọ ọbẹ̀ bẹ́ẹ̀ títí fá tó bá tí ò mọ̀kan ni kò ní kàǹkà ẹkún kò ní sọ síta yóò wá máa bá lọ bẹ́ẹ̀ àlìjànnú wà ní fẹ́ kó lọ́kọ kò ní fẹ́ kó lọ́kọ wọ́n bá sọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́kọ àwọn òṣìṣẹ́ táwọn ó sì wọ thirty five years àgbẹ̀ kí ni tán tó ń ṣe tó ti ṣe tán ṣé tó bàtọ̀ báwọn ọmọ fifty years òjò lórí wọn ò ṣe tán bọ́ bá sì ṣètò ọ̀rọ̀ gbọ́gbọ́ lọ́kọ bọ́ bá dájọ́ ìyàwó ọjọ́ yẹn ó yẹ ó lè kọ̀ lákòlò òṣèlú òun náà kọ àlùjànnú yẹn kò fẹ́ kó lọ́kọ bẹ́ẹ̀ bí wàá máa tọ oríṣiríṣi àti bá sì délé ọkọ gbogbo nǹkan kó fi lè dà á ta náà ni ó máa ṣe bọ́ọ̀bù akọ̀ nílẹ̀ ó ṣe orí ibú àti ìyá tó bí ọ. ṣùgbọ́n tó wà jẹ́ bọ́kùnrin tẹ́ sí iye ọkùnrin ìwé bọ́ọ̀ sọ ohun ní kọ̀ ọ́lẹ̀ bọ́ọ̀bù akọ̀ nílẹ̀ ó ṣe orí ibú ẹ̀ẹ́ sáà kọ̀ ọ́lẹ̀ torí bọ́kùnrin yẹn ti mọ ohun tí ló fi jẹ́ wípé obìnrin tó bá nírú àdáwò bẹ́ẹ̀ ẹlẹ́sìn ni kó fẹ́ bó bá lọ fẹ́ nìkan wọn àwọn ọ̀rẹ́ tẹ́sí ìpáni òfin lè dànù kí ni gbogbo rádaràda òun ò ní mọ tí ń ṣe ibi tá a ti yà síbẹ̀ ẹ̀rọ náà ni wípé ní tó bá fi lè mú àlìjànú lójú oorun kó fẹ́ máa bá ọmọnìyàn láṣepọ̀ tó bá lọ́pọ̀ túnítì àti ṣe lójú ayé kò lè wá lálìjànú yóò yíra padà bí èèyàn kó wá ó pọ́sibù kó yíra padà bíyàn kó bá láṣepọ̀ kódà kó lóyún bó jẹ́ pé kìláàfù ń bẹ láàrin àwọn àfáà lérè bísálì jàǹdú tó bá yíra padà bíyàn tó bá bọ́mọ ènìyàn láṣepọ̀ sọmọ ènìyàn lè lóyún àbí yóò kàn bá ṣepọ̀ lásán torí pé bí ṣe ń bá ṣepọ̀ lójú ohun yẹn náà ó bá ṣepọ̀ gángan ní ẹni tó bá lọ́kọ̀ òru bẹ́ẹ̀ àlùjànnú ń bá ṣepọ̀ gángan ní kì í ṣe pé àlá bọ́kàn ṣe gbé wá ni ṣùgbọ́n bọ́gbà bá ṣe pọ̀ lójú omi ẹ fúnbẹ̀ ẹgbẹ̀rún kò lè lóyún kò lè lóyún làwọn afáàmì bí wọ́n sọ pé tó bá gbá owó èèyàn náà wọ̀ tó bá bá ṣe pọ̀ láì mọ yorùbá kò lè lóyún àwọn afáàmì sọ pé rárá tó bá ti lè wà ní àdámọ́ ọmọnìyàn tó bá bá láṣepọ̀ kò lè tó bá wà lóyún ìdájọ́ wo ọmọ ọbẹ̀ fọ́mọ́ ṣé èèyàn láàpọ̀ mọ́ abálìjàn ọ̀rọ̀ àwọn àfa ń pọ̀ lórí abala bẹ̀rẹ̀ ibẹ̀ kọ́ là ń lọ ṣùgbọ́n tá a fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ẹni tí bá ń lọ bẹ́ẹ̀ kódà ọkọ ọmọ wáyé iye ṣe tó àti kàyẹ́nù tíra iye ṣe tuntun ṣùgbọ́n tó yà wá ni wípé àní kìí ṣò òun ló tún bímọ kìí ṣò mọ́ ẹni tó bá ti kú ti lẹ́nu yẹn lórí abala abita wáyà sí yẹn bẹ́ẹ̀ bá wá sa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ kó bíi mẹ́wàá kalẹ̀ ó kéré jọ ẹ̀rì bíi méjì ẹni tó bá ti ẹ̀tún lẹ́sìn ti ẹ̀tún fúyẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń ṣe láti ràtí káàkiri yẹn àǹjànú tí ń bá wọn rìn ọlọ́ọ̀lọ́gbọ̀n yẹ ṣùgbọ́n kò yẹ wọn ẹ̀rọ ẹgbẹ̀rún kan ń lẹ̀pa ẹ̀rọ micromini ẹ̀rọ ẹlẹ́gí santo ọ̀ṣẹ́dẹ̀rẹ̀ gbogbo ẹ̀ rẹ ìyẹn kì í mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rúkìá fún ẹlòmíì pálásì ààfin ni táwọn àlìjànú ń gbé wọ́n ti bá tiẹ̀ jẹ́ kò ní kásí ṣùgbọ́n bó ṣe wá rí yẹ ọmọ mùsùlùmí ò nídìí kò dára ẹ̀ láàmú kùrìsì yanjú ẹ̀ ayatollah ó ti yanjú pọ́blẹ́mù tí wọn náà bá ní o bá ti fẹ́ ahad nas falak ko kó fẹ́ atẹ́gùn sọ́wọ́ kó fẹ́ra gbogbo ara kó o ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá ti fẹ́ sùn kó o ké kùrùsí yìí kó o lọ sùn àlìjànnú ò lè súnmọ́ kò lè dọ́dọ̀.